من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن kí ló wá dé táwọn kan ní wa tí wọ́n láwọn jẹ bàbá àdínì tí wọ́n máa múlẹ̀ kí awo tí wọ́n máa mú wá sí mọ́sálásí. kí ló dé táwọn kan ní wọ́n láwọn jẹ ẹ̀yà súnà tí wọ́n máa múlẹ̀ kẹ́ inú gbalẹ̀ tí wọ́n máa mú wá sí mọ́sálásí. wọ́n máa jóye wọ́n máa jóye mọ́sálásí yóò máa jóye ní ìgbà tó ṣe ìbílẹ̀ ìmọ̀ọ́mù sì dákẹ́. wọ́n ní ìfọ́nù tó bá sọ̀rọ̀ láti rí ọkùnrin yẹn. títà fẹ́ bá fún yẹn. alhamdulilahi alladhi ja'alana min al-muwahhidin wa ja'alana من المؤمنين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́ọ̀bá wa ọba Allah ọba tí ó ṣe wá ní olùgbàgbódodo ọlọ́nkádàrà pé a máa jẹ́ mùsùlùmí ọ̀sàwá láàrin àwọn ẹ̀dá rẹ̀ kìí sí mímọ̀ sí wa àánú ọlọ́run lè wá bá yahdi Allahu li nurihi man yasha ẹni tó bá wọ ọlọ́run ọba ọlọ́run ọba aláàmà ń tàn mọ́lẹ̀ rẹ̀ sí nínú ọkàn tí mọ́lẹ̀ náà dábàá ti dé nínú ọkàn yẹn ọkàn yẹn yóò máa wá pa eríkèéríkèé ara yóò máa pa aláṣẹ ibi kan máa tẹ̀lé tọ́lọ́run ẹni ìkẹ́ ọlọ́run kọ́bọ̀ òṣìṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bọ̀ gbogbo àwọn ará alẹ́ rẹ̀ pátápátá àti gbogbo àwọn sọ̀hábà pátápátá èyí tó dájú ní ọ̀rọ̀ tó yẹ máa ń gbọ́ òun náà ní ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú Al-Qur'an yẹn tẹ́tí ẹfẹ́ máa gbọ́rọ̀ kò sí ọ̀rọ̀ tó dáa tó kí n gbọ́ kí ọlọ́run bá wa sọ̀rọ̀ ojú ọ̀nà tó dáa jù tó ìmọ̀ ń tọ̀ òun náà ni ojú ọ̀nà súnà lẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam gbogbo tó bá ti fẹ́ sílé ayé sáàmà béèrè pé ànábì náà wáyé ànábì ọlọ́run fi kalẹ̀ fún wa ní olùkọ́ṣe bóòlù ànábì ṣe ṣe ká máa béèrè torí kò sí ta lè ṣe tó lè dáa tó èyí tá ànábì ṣe ẹ wá jẹ́ pé náà rẹ̀ sin wa náà ni ẹ̀jẹ̀ máa béèrè wípé ẹ̀sìn ló délẹ̀ nítorí ní àṣẹ yìí ìjà ànábì ṣe é bá ànábì bá wá ṣe bó ló ṣe ṣe torí ànábì ọlọ́run gbé kalẹ̀ fún wa ní olùkọ́ṣe ọlọ́run jẹ́ wa kú lẹ́yìn ànábì wa Muhammad gbogbo tí wọ́n ti pè lẹ́sìn táwọn ẹ̀rí fún Kùránì káàrí wọ́n pè lẹ́sìn o bíríà innovation ni wọ́n máa ń pè gbogbo tí wọ́n ti pè lẹ́sìn àwọn náà àbí àárín wọ́n pè lẹ́sìn mọ́ ẹ̀sìn kọ́ wọ́n lànà fún wa nínú àdíyèsí èyàn wá léwọ̀n tẹ̀lé kankan nínú méjèèjì adé pé ó ti bọ́ sóko àmì ẹni bá sì bọ́ sóko àmì yọ lọ lè já sí ẹ̀kú lé iná ọlọ́run àbẹ̀lẹ́ wọn nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa kọ́lọ̀ mọ́ ti sọnù gbogbo àwọn tó ti sọnù tí wọ́n ti kó lójú ọ̀nà nábì ọlọ́mọsàbà dáwọ́ padà kọ́lọ̀ sàlékún sàbátù wa ìmúdú wa lérí ẹ̀sìn ọlọ́run kọ́lọ̀ mọ́sà sàlékún rẹ̀ mo kí àwọn bàbá wa àwọn ìmáàmù wa ní ayẹyẹ yìí الشيخ صلاح الدين الثمان حفظه الله تعالى ورعاه قال ما ليس لكم àlàáfíà bàbá àti gbogbo àwọn tí wọ́n kún wọn lọ́wọ́ iná àwọn bàbá bàbá tí wọ́n bẹ́ kalẹ̀ àtàwọn tí wọ́n bọ̀ wá kọ́lọ̀ mọ́sàmà sálẹ̀ fún dáadáa fẹ́ ní kọ̀ọ̀kan wa wọ́n lè agbára ọlọ́mọ wa wọn mo kí gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n gbé ètò yìí lọ́wọ́ àti gbogbo àwọn àfáà wa gbogbo àwọn àfáà wa pátá ọlọ́mọsàmà sálẹ̀ fún dáadáa fún wọn àwọn tí wọ́n ti lọ pọ́lọ̀pọ́sàbá ní kẹwọn ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa tó kí gbogbo àwọn yáwá o àti gbogbo àwọn sisters àwọn homes àtàwọn ọmọlẹ́kẹ́wó ẹ̀ẹ̀kan jẹ́ àwọn obìnrin mọ̀kẹ́yìn náà pọ́lọ̀pọ́sàbá sàdẹ́kùn imani ní àtàwà náà nítorí àsìkò wa àmìlẹ̀ kíwà Dubai lọ ìtí wọ́n ní kágbéyẹ̀wò ní ìrọ̀lẹ́ ẹnu àsìkò díẹ̀ tí ọlọ́ni yọ́ sẹ́kùn fún wa ẹni àsopọ̀ náà kọ́lọ́ wọn dàbà fàgbáríkà wọn lágbára ọlọ́run ọba ìdí wọn pè lọ́rọ̀ náà ní ta sọ níwọ̀n bá tó sì yí ẹni tá ń bá sọ fẹ́ni tí ń sọ ọ́ ti ń lò ẹni tá ń bá sọ náà tó náà ń lò ìdí wọn pè lọ́rọ̀ ògbà tí abálọ̀lẹ̀ bọ́lọ̀ ìjókòó tá a jòkó yìí á bá nínú fáìlì wa níjọ́ ìkìyà hàn tí ọlọ́run bá aláwọ̀ mọ́ sọ fún wa yìí pé ara sẹ́ẹ̀rì tẹ̀sílẹ̀ ayé ẹ̀dùkú nínú mọ́sálásí ládùúgbò báyìí ẹ̀ ń sọ̀rọ̀ mi ẹ̀ ń sàlàyé ọ̀rẹ́ mi ẹ̀ wá gba ládá níjọ́ náà kọ́ lọ́mọ́ tẹ̀lé kọ̀ọ̀kan wọn ní ládá rẹ̀ ọlọ́gbàrá ọlọ́run ọba wa ẹ̀ máa yára mi nínú ẹ̀sìn wa. ètò wọn ní kágbéyẹ̀wò nílọ̀lẹ́ yìí òun náà ni ahmiyatu tawhid fi hayati muslim báwo ni tawhid báwo ló ṣe pàtàkì sí nínú ìsẹ̀mí mùsùlùmí ẹ̀rọ ya tawhid ìtí wọ́n pè bẹ́ẹ̀ <clears throat> òun náà ni ìfọ̀rádùlọ́hì bílẹ̀ àìdáadá kéèyàn ọmọ sìn ọlọ́run ọba nìkan ṣoṣo láì ní sìn kan mìíràn lẹ́yìn ọlọ́run kẹ́lìmọ́tò tawhid gbólóhùn tawhid هنا لكلمة الشهادة كلمة الشهادة هنا لكلمة الإخلاص هنا لكلمة التقوى هنا لكلمة الحق هنا لا إله إلا الله ọ̀rọ̀ لا إله إلا الله la fẹ́ sọ التوحيد من وحد الواحد توحيد كنا نقول إيه توحيد قال هنا إفراد الله بالعبادة kéèyàn gbọ́ lọ́run lóhun nìkan kó sì máa sin lọ́run lóhun nìkan fẹ́rí ìmọ̀ ọlọ́run ọba ló síwájú ìsin lọ́run ọ̀pọ̀ èèyàn lè ní wọ́n ń sin lọ́run àmọ́ wọn ò mọ̀ lọ́run téèyàn bá sì sin wọ́n ń sin lọ́run láì mọ̀ lọ́run ọlọ́run ò ní gbẹ̀sìn èèyàn máa ní tó yẹ fún fẹ́rí kalẹ̀ fún èèyàn gbọ́lọ́gbọ́ èèyàn èèyàn ọlọ́run àwọn níbo ni wọ́n wá ládàá rẹ̀ sí fẹ́ kọ́ sí fún un ló jẹ́ pé ìgbàgbọ́ yìí òun náà wọ́n ń pè ní tawhid òun náà ń pè ní àlàákídà tí wọ́n bá ní àwọn alákídà àwọn onítàwọ̀ níbi tí wọ́n láwọn kọ́lọ̀ máa yẹ̀mí àti ẹ̀kọ́ nínú àwọn ilé bí máa ní kéèyàn pọ̀ lọ́lọ́kan ó sì mọ́ lọ́lọ́kan ó sì máa ṣe lọ́lọ́kan ni wọ́n pè ní ìmá àtẹ̀sùlíkù bẹ̀rẹ̀ kọ́lì àlè ìmá ní ó ní kéèyàn pọ̀ lọ́wọ́ ọba gbọ́ nínú ẹ̀mí rẹ̀ pé ọlọ́wọ́ bá wà ó nìkan náà sì ni ọba tó dá wa ọba yìí èyí tó bá gbà èyí tó bá bọ́ ọlọ́run ló gbà lọ́wọ́ wa ẹni tó kú ọlọ́run ló pa ẹni tí ń bẹ ọlọ́run ló ní ọmọ bẹ ẹni tó ní ọlọ́run ló fún ẹni tí ò ní wa bá a ṣe kọ́ níta ń ṣe àti tí ń ṣe wá àtọ̀dọ́ náà wá gbogbo tí àtòkè làṣẹ ó ti wá ẹnìkan náà ló ti pàṣẹ yẹn òun náà ni àlá lọ́wọ́ tí wọ́n á pàṣẹ pé ọyá kí kaba yọ ọmọ ṣẹlẹ̀ ìnàmà yàkúlù làkú kún fọ̀yà yóò kàn ní kún máa rí bẹ́ẹ̀ fọ̀yà fún yóò sì máa fọ̀yà fún yóò sì máa rí bẹ́ẹ̀ tí nǹkan kan ò ní di lọ́wọ́ nínú gbogbo dọ́lọ̀dá ẹ̀yin bàbá mi àti gbogbo ẹ̀yà mi àti gbogbo àwa mùsùlùmí lọ́kùnrin lóbìnrin nílẹ̀ Yorùbá ta wà yìí à ń sí kágbàgbọ́ yẹ kí ni wọ́n pè ní tàwáìtì nítorí ìgbàgbọ́ yẹ rẹ̀ ní ọ̀jẹ́ kárọ́lọ́sì lẹ́yìn náà ìgbàgbọ́ yẹ rẹ̀ ní ọ̀jẹ́ kẹ́nìkọ̀ọ̀kan wa ká sinmi kálálàáfíà nínú ẹ̀mí torí pé tí ó bá ti ṣe tàwíì kò lè sálàáfíà nínú ẹ̀mí tí ó bá ti ṣe tàwíì kò lè sí ìfọ̀kànbalẹ̀ nínú sẹ̀mí ọlọ́run Allah wa ta'ala ọwá dáwà ọwá sọ ìdí ọlọ́run bá ní wọ́n máa kọ́ lákòtò rí jìnnà wọ̀lẹ̀ ìǹsà ilẹ̀ ìyá àbùtù ọlọ́run bá ní ìdáríjà náà àti èèyàn lásán kí ìbájẹ́ bí sọ́mọ́ wá sí èmi ọlọ́ ilẹ̀ ìyá àbùtù ní àfi kán wá sí èmi ọlọ́run bá ní kan mọ́tòrí ẹ̀dá wọn ọba

jíjẹ mú tó wákàtí ẹ gan wọ́n sì máa kọ́ sí ìbàdàn fún ọ ìfẹ́ wọlọ́ ìlọ́bíṣẹ́ oríkìlẹ̀ bá rí owó tí fi jẹun tí ilẹ̀ fi kírun fún wọlọ́ torí mìíràn bá jẹun kò lè kírun mìíràn bá ṣòro owó kò lè jẹun ìwọ owó ẹyẹ tí fi tọ́jú ìyàwó àtọmọ mi tí wọ́n fi lè sin ọlọ́ ẹwà níyàn owó tí wà lọ ìtì bá rí tán ní fi tọ́jú ìyá mi àti bàbá mi tí wọ́n ti darúgbó torí pé ẹ̀sìn ní ká tọ́jú òbí wa owó tí wá lọ ìwọ náà ti bá ti rí tán agbègbè àwọn tí ò ní àwọn tálíkà ogbó ọmọ òrukàn ní sì máa sàánú wọn àpẹẹrẹ mọ́sálásí wa gbogbo tó bá fẹ́ bẹ̀ ní máa ṣe láti fi wá ojú rẹ̀ wọ́ lọ iṣẹ́ tó ń ṣe ìyá ní kàásì iṣẹ́ lásán máa kí láàmà ká sí ẹ̀sìn ló ṣe jẹ́ pé gbogbo táàmà ṣe nínú ìṣẹ̀mí wa ọgbọ̀rọ̀ ní ṣe pẹ̀lú ẹ̀sìn ṣẹwárí ẹ̀sìn yìí ọwọ́ bùkátà kálígbọ̀ yìí òkú mélòó lè kó ẹ̀sìn ìsìláàmù yẹn wọ̀nyí mélòó ni márùn kí náà kọ́kọ́ ṣàhádàtú la ilaha illallah wa anna muhammadan rasulullah ká lè jẹ́ nípínlẹ̀ aláàmì kalabata ẹ̀ka máa sìn kò ṣe ń tá àtúndò sí tọ́lẹ̀tọ̀ sí lódodo láì ṣe aláàmì kan lẹ́yìn náà kágbà bá nẹ́bùwà muhammad òjíṣẹ́ ọlọ́run ọba méjèèjì yẹn lẹ́yọ kan nínú lọ́dún méjèèjì papọ̀ nítorí pé ó lè gbọ́ kọlọ́gbà nábì gbọ́ òun sì lè kọlọ́gbà ọlọ́run méjèèjì ẹ kan nínú ọ̀sán sílá ọgbọ́ ó sì máa ṣe súnà súnà nábì lónìí ó ti wá di ti ń jà wọ̀n láyà ìpè à ẹ pé súnà bí nígbà tí òbí ẹni ti ń sọ kọ̀ǹgbé súnà gangan ìlà wọnú fámìlì wọ́n dàbí mọ́sálásí àwọn ọmọ ọ̀sẹ̀ pé ẹ mọ̀ pé súnà wọ́n mọ́sálásí súnà ẹ̀ súnà láti ìdáǹgbè súnà òun náà ni ọ̀rọ̀ tá náà fi sọ kalẹ̀ tí fi ń sàlàyé kùránì bọ́lọ̀ ń ṣe ní ká máa bọ́lọ̀ ń ṣe fẹ́ kárí ọwọ́ gbà náà fi kalẹ̀ fún alábẹ̀bíwé wípé làkọ́dí káàdì lápò fi rasulillahi uswatun hasana ẹ máa kọ́ sí Muhammad ẹ máa kọ́ sí ẹ ọlọ́mọdé àwọn pọ́fẹ́tì ẹ bá anábì ṣe ṣe ìtọ́sọ ìtọ́wí àti tí anábì ó dákẹ́ lérí ẹ àwọn èèyàn ṣe wájú rẹ̀ kọ̀ọ̀kan dẹ́mu wọ́tà sọ̀rọ̀tù iná wọ́n pè ní súnà súnà ní wọ́n túmọ̀ Qur'an tó ṣe jẹ́ pé ìgbọ́lọ́wọ́ bá gbọ́ yẹn tá a fẹ́ mú yẹn ṣàdọ́tọ̀ ńlá ìlà ìlà láwùn yẹn a lè gbọ́ yé àtúkà gbọ́dọ̀ dání ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam òun ló máa ṣàlàyé fún wa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lénìí wọn gbọ́ ìsìláàmù yìí nítorí pé òkú àkọ́kọ́ yẹn ti dàrú mọ́ ọ lọ́wọ́ òkú àkọ́kọ́ yẹ ìlàfẹ́ tìtì ìdájí rẹ̀ nírọ̀lẹ́ ṣàdàtù àlá ìdáhá ìlàlá oníkanláfẹ́ yanjú wàhánà muhammad rasulullah àwọn afáàmì náà wáyé yanjú yẹn torí ó dìdí ọ̀rọ̀ ńlá nìyẹn náà ṣàdàtù àlá ìdáhá ìlàlá kínákò ní lá ìdáhá ìlàlá kínákò ní àlá kíni tó àlá àlá wọl màálù wọl màálù ọba tá ń sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ká sí lódodo ọba tá a gbọ́dọ̀ máa sìn náà pè ní Allah ìtumọ̀ Allah gẹ́gẹ́ nìyẹn pé ọba tá a gbọ́dọ̀ máa ṣe kí ni tá a gbọ́dọ̀ tó sì lẹ́tọ̀ sí kásì tabadé la ilaha illallah kọ kò sí ọlọ́run ọba àkàtọ̀ yẹ kásì tó sì lẹ́tọ̀ sí ẹ̀sìn lódodo àfi Allah nìkan ìtumọ̀ la ilaha illallah ẹ̀yọ́ mọ̀ yá nígbà tọ́rọ wá rí báyìí ṣe wá rí àkọ́kọ́ òpó ìsìláàmù yìí tá a pè ní tàwíìdì yìí òun náà ni òpó àárín gbùngbùn tí ó gbé ìsìláàmù lọ́wọ́ tọ́ba ti dàwó mọ́yàn lọ́wọ́ gbogbo òpótọ́kù ti sékiri ó ti wó ló ṣe jẹ́ pé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam akọ́kọ́ tọ́kọ́ fi bẹ̀rẹ̀ iṣẹ́ ìpèpè sójú ọ̀nà ọlọ́ òun náà ní ìsàlàyé la ilaha illallah anábìá ní kúlù la ilaha illallah tuflihu kúlù la yọ̀mọ̀ àtọ́jú léka alẹ́ yìí

ẹ má sin òsà àdílé yìí tí wọ́n pè náà òsà ẹ̀yìn tí yín látà lẹ́yìn sìn ẹ má sin látà mọ́ ẹ̀yìn ìmọ̀nà sùn yín lẹ́yìn sìn ẹ má sin kíni ẹ má sin mọ̀nà mọ́ o ẹ má sin ju ẹ má sin omi ẹ má ná ẹ má kankan sálẹ̀ ànábì wa wípé fọdún mẹ́wàá mú òkèrún lẹ́yìn ọdún mẹ́wàá lọ́sẹ̀ wà lọ́lẹ́ gbàrún wa lọ́lẹ́ gbàrún wa sọ́nà wọ́n wá gbàrún dé wọ́n wá kírun fọdún mẹ́ta ọkọ̀dún mẹ́ta láàbí ẹ̀hẹ̀ làwọn akẹfẹ̀ yí wá pọ̀ pé àwọn olè kó maka àwọn kan ní ẹmọ́lè tẹ bá lè lọ́bì kan yóò tún máa lọ́lẹ̀ sálàyé tí sọ yóò àwọn kan ní ẹjá dè ọ̀nà ẹmọ́lè àwọn fámìlì ló túlẹ̀ àwọn kan ní ẹjá pa ọ̀nà pípa lọ́dà àfáà tí máa ń sàlàyé tàwíìdì bó ṣe wá àti bó ṣe rí tí ọ̀bá ní bákọ̀ọ̀pù ní mọ́sálásí wọ́n padà dé gbogbo àfáà tó bá lóun sọ̀rọ̀ tàwíìdì bó ṣe wá tí máa sàlàyé sí ẹ̀mà ní pé ilẹ̀ yorùbá ogun lànà wọ́n padà gba ní lọ́wọ́ ẹ̀ wọ́n sọ fọ́nà lọ́dún kó kó chéńjì owó lé tó kò fún wọ́n lè kó ládùúgbò wọ́n dì tẹ̀rẹ̀ débi tó ti torí àwọn ọmọ èèyàn wọn fẹ́ balá ìlàhá ìlàlá àbòsí láti ń tẹ̀ wọ́n náà máa pé alìkálẹ́kù wọ̀dà ẹni tó dá gbogbo nǹkan àtàwà náà ẹni kanáà àrọ́síkú ẹni tí ó ń fún gbogbo wa ní tàǹjẹ tàǹlò tàǹmù ẹni kanáà ní gbọ́nà lọ́lọ́ ẹni tí ń darí gbogbo nǹkan aláàní ẹni tí ń mú omi wá látòkè aláàní ẹni tí má tẹ́kùn wá fún àtọ̀run aláàní ẹni tí ń fún alóúnjẹ láti ilẹ̀ aláàní aláàlọ́dá gbogbo nǹkan gbogbo àgbà bẹ́ẹ̀ pé aláàní kéré tán nígbà tá a wá gbà bẹ́ẹ̀ nígbà tá a wá di pé afẹ́ sẹ̀sìn ta ló yẹ ká sìn ẹni ẹni dáwà náà ló yẹ ká sìn àmọ́ lè ní ọ̀pọ̀lọpọ̀ Yorùbá ń sọ pé ó aláàlọ́dá wa àmọ́ kò sí nǹkan míì tí yorùbá wá ń sìn yẹn nǹkan yẹn creation ni ó jẹ́ ìtọ́lọ̀ ń dáná ni ó jẹ́ gbogbo táwọn yẹn bá ń sìn gbogbo àwọn oníṣẹ̀ṣe pátá tí wọ́n ń sìn ṣẹ̀ṣe ibo ni wọ́n máa ń kúnlẹ̀ sí wọ́n máa ń kúnlẹ̀ sí di ti ọlọ́ọ̀dá ẹ bá láwọn èèyàn tó kó oyin irin kalẹ̀ wọ́n làwọn ń bọ̀ fún àti ògún àtàwọn ta ló dá wọn ẹ ra wọn kan àwọn ó jòkó àwọn ó jòkó ti omi omi ọ̀sùn omi tí ń sàn yẹn taló ní ọmọ sàn taládó omi taló dá wọn náà tọ àmọ́ àwọn ará ọ̀sán ọgbà bẹ́ẹ̀ o wọ́n wọ alákàtúrọ̀ yóò ra tíkẹ́ẹ̀tì yóò gba fífà yóò wọ plane yóò na ten million naira five million naira torí kó fẹ́ wá bọ́ ọlọ́run ọba wọ́n fẹ́ wá béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ ó sì kọ́ sí kò kọjá pé ọba ti kó bẹ̀ tán yóò tó sanwó mọ́kà. ìta sì gbọ́yé nínú fátíà ní pé na àbúdú wá ìyáàkà àmà àmàdùn ìwọ́lọ́ nìkan ṣoṣo láàmọ́sí kíní láàmọ́sí wá ìyáàkà na sàyìn kọ́ tàbá ń wá ìrànlọ́wọ́ ọ̀dọ̀ rẹ̀ nìkan láwàá ìrànlọ́wọ́ wá ó di mélòó kí ló dé táwọn kan tó láwọn jẹ ẹ̀yà súnà tí wọ́n máa mú lẹ́kẹ̀ẹ́ inú balẹ̀ tí wọ́n máa mú wájú mọ́sálásí wọ́n máa jóye wọ́n máa jóye mọ́sálásí wọ́n máa jóye ní ibi wọ́n ti ṣe ìbílẹ̀ ìmáàmù sì dákẹ́ wọ́n ní ìfọ́nmù tó bá sọ̀rọ̀ láti di ọkọ bẹ́ẹ̀ ṣe ìtafẹ́ bá fún mi yẹn ọlọ́run ní yá ayọ̀ lẹ́bí náà àmàlù ọlọ́run mọ́kàn yóò lùgbàgbọ́ òdodo ìtẹ̀kùnlá àpá ẹni ẹbẹ̀rù ọlọ́run bó ṣe ẹkẹ ẹbẹ̀rù ọlọ́run ọba tó tó bẹ̀rù ni ó kò sí àrà tí o lè fi dá o ìtẹ̀kùnlọ́ akọ̀tùkọ́tù ọlọ́run bá ní ẹ̀yìn olùgbàgbọ́ òdodo ẹ lè páyọ ọlọ́run ó gbọ́n olùgbàgbọ́ òdodo ó ti wọ́n wọ́ ọ̀nù wọn ọlọ́run ní yáyọ̀ lẹ́sìn kẹfọ̀ ó ní yáyọ̀ lẹ́sìn àmọ̀ ẹ̀yìn dẹ́bi ní mánì kan dẹ́bi náà ìlà wà mùsùlùmí ẹ kú ẹ kú ẹ̀gbọ́dọ̀ tí fọ́ pa yín o àfikẹ́ kú sínú ìsìláàmù tẹ gbàgbọ́ yìí ẹni bá tó wá lọ́nu christianity tí lọ sóòrò ìsìn dára pọ̀ mọ́ amọ́sálásì ẹ̀sìn mélòó ti ṣe é jẹba kọ̀dàrú náà ìgbà tí wọn kò rẹ́ ní bá aṣọ òdodo ọ̀rọ̀ tó bá rẹ́ ní bá aṣọ òdodo ọ̀rọ̀ ni oyé kò ní lọ àbíkọ́ rẹ́ ní bá aṣọ kọ́mọ́gbọ́ ọlọ́run ti làámọ́lẹ̀ wípé iná lẹ́sìn káfàrò ọlọ́run gbogbo àwọn kèfèrí mini arìnrìn kìtà nínú àwọn tá a fún tíra síwájú jù àkírísẹ̀t wal mùṣìríkì àti gbogbo àwọn abọ́gi bọ̀pẹ̀ àwọn oníṣẹ̀ṣe àwọn abọ̀rìṣà ọlọ́run bá ní fi iná jahannam tí wọ́n bá ti jáde ilé ayé iná já àdámà ni wọ́n bọ̀ kọ́ọ̀dì bí na fi ha tí wọ́n àárín nínú wọn tí máa múyàn lómi àárín nínú wọn tí máa múyàn lásọ àárín nínú wọn tí máa ń sàánú tẹ̀wálẹ̀ fẹ́ ṣe kankan sẹ̀yẹ́dì tó fowó lẹ̀ ọlọ́run sì ní kí n ṣe dáadáa kí lọ́jọ́ kò ní àwọn èèyàn dáadáa torí pé kọ̀gbà kí ni gbọ́ la ilaha illallah ẹ̀rọ ayá mi nínú ẹ̀sìn wa tawhid ọpàtàkì nínú sẹ̀mí wa al-iman lahu ìgbàgbọ́ ìgbàgbọ́ òun náà tún wá ní àwọn pillars ó ní àwọn arkan mélòó láka mélòó láka ní kí ó jama mélòó mẹ́fà kí lálákọ̀ọ́kọ́ shahadatu an la ilaha illallah al-imanu billah wa malaikatihi agbọ́lọ́gbọ́ ẹgbà màláìkà gbọ́ wa kutubihi wa rusulihi agbátẹ́là gbọ́ àti àwọn òjíṣẹ́ rẹ̀ wa rusulihi wal yawmil akhir káṣì gbájọ́ àlùkìyàmà gbọ́ pé ìjọ yẹn bọ̀ nílẹ̀ kẹfà wal qadar ètò ọlọ́run lérí wa mẹ́kùn ní kádàrá ètò ọlọ́run lérí wa ọlọ́run sì fẹ́ ẹni tó dúdú ọlọ́run lọ́dà ẹni tó funfun ọlọ́run lọ́dà ẹni ga kádàrá ènìyàn ẹni tó kúrú kádàrá ènìyàn ọmọ ọ̀dọ̀ kádàrá ènìyàn olówó kádàrá olùsí kádàrá ènìyàn ṣe máa yí ṣe máa yí gbọ́dọ̀ aláṣẹ fẹ́ kọ́ ọmọ nìyẹn yóò máa níbàámu pẹ̀lú tó wà ní kádàrà tí o bá sínú kádàrà èèyàn ní dáa kankan ọlọ́run ọba ni mo dábìrù ní darí kádàrà tí a mọ̀ kọ́lọ̀ ní darí kádàrà sọ́wọ́ wá mọ́ bẹ̀ wá fi ayé pẹ́ká yọ́ sànú ẹ ayé gan fún rẹ̀ ọlọ́run darí òun náà òun gan bẹ lábẹ́ kí ni lábẹ́ kádàrà bí sí lábẹ́ kádàrà eré fáyé bí sí lábẹ́ kádàrà eré tí ọba kẹfẹ́ ń bẹ lábẹ́ kádàrá ní àbó jálàbí tó ní ẹ máa bọ̀ ẹ máa bọ̀ òun tún ayé yìí ṣe ọmọ tẹ̀ náà bá ti kú ebi yọkàn yí padà náà ẹni tí ò rí ọjọ́ ìbànújẹ́ rẹ̀ tí ò rí iṣẹ́ ọjọ́ dùnú kò lè yí tiẹ̀ náà nítorí ìbá ti dáyé fún rẹ̀ ló lè yí kàn mí ó kò lè yí tààrẹ̀ lépò tó yí tiẹ̀ ọlọ́run nínú akó lọ́ṣẹ́ ìkọlọ́kọ̀ọ́láhùn nínú tá gbàgbọ́ tá fi lè bọ́lọ̀ dáadáa oníkàgbà pé ọlọ́run bá aláà òun lọ́ba tó dá wa o tọba gbàgbé nǹkan mí bẹ tó tún lè tún ọdá ọwọ́ ọ̀nà lọ́rùn o wọ́n ni wọ́n khalaqa kulla shay khalaqa yẹn ọlọ́run ní òun ní o huwa khalaqa kulla shay lẹ́yìn náà tọba gbàgbé kíní kan bẹ tó lè dúró mú kíní kan bẹ tó lè tó lè máa jẹ tó lè mú tó fi dá fún ọlọ́run ní ṣòlùkú wọ́tìlì màkì ọlọ́run bá ní alágbára lòun ọlọ́run bá alágbára lòun ọlọ́run gbogbo tó wà lọ́wọ́ rẹ̀ ọlọ́run fún ọ èyí tó wọ̀rọ̀ ọba ọlọ́run bá ní òní ọba ọlọ́wọ́ ìjọ́npẹ̀ ní mánì nìyẹn o tọ́ba òkè ní gàmbẹ́ pẹ́pẹ́ tá a bá ti jẹ́ tá a bá ti lò tá a bá ti mú àdìsí tí ó dé ọwọ́ náà o torí pé ọlọ́run bá ní tẹ́ẹ̀bá wá nìtìkì ẹwà wá sọ́dọ̀ ọlọ́ lẹ́yìn náà má fi nǹkan kan sọ́ra kó lè bá sinmi tọ́ba kí ní kankan tó fi ń sọ́ra òní sinmi mọ́ sàlórí kì fi kùlú bìlẹ̀ fi nà káfọ̀rọ̀ rọ́ọ̀bà fi mà ashraku billah ọlọ́run bá gbogbo àwọn tó máa ní nǹkan míì tí wọ́n tún gbára lé ọlọ́run ní á fi ìdí àyà sínú wọn òní sinmi bóòlù tó fẹ́ sinmi wọ́n sọ fún pé ẹyẹ ilé kọ̀ọ̀kan ní òun apá lóṣooṣù bí ọ̀pá pa oyé ní ọwọ́ ayọ́tẹ̀ èyàn jáde lé ọjáde lọ nígbà òdí bọ́ sọ fún tó padà wálé alékílódé olóhùn gbà sókè ní tóun fi sọ́ra yẹn láti ilé dé bọ́sítọ̀ fún talọ́sọ̀ débẹ̀ láti bọ́sítọ̀ fún wájú talọ́sọ̀ ẹ̀kílódé tí ọmọ lọ́bí dé lọ ọlọ́run dùn fún ìfọ̀dọ́ hùn ọwọ́ ọlọ́run bá ní ọlọ́run ọlọ́wọ́ àti gbogbo àwọn sọ́mọ méjèèjì yẹ àti gbogbo tó wà lóẹ̀ àti ilẹ̀ méjèèjì àti gbogbo tó wà lóẹ̀ àti tí ń bẹ láàrin sọ́mọ àti ilẹ̀ bọ́sẹ̀pọ̀ tó yẹ ọlọ́run kò ní òun lára láti sọ òun lè protect òun lòun protect gbogbo ẹ̀ tí kankan ò sì ní bàjẹ́ ń bẹ̀ nǹkan kan ò ní ṣe wọ́n wọ́n bẹ lábẹ́ ìṣọ́ òun ọlọ́ sọ́mọ tó lòun sọ́mọ àti ilẹ̀ lòun ní sọ́wọ́ ẹ̀yọ́ màyá mi tàbá fẹ́ sinmi ẹ̀dá kò tẹ̀lé sọ́lọ́wọ́n bá wa ẹ̀dá lè tún gbàgbọ́ wa sí sí ọlọ́wọ́n Allah subhanahu wa ta'ala ọba aláàánú ọba oníkẹ́ ọba ìdáwà wáṣílẹ̀ ayé wípé káwà sẹ̀sìn ni ọ ọlọ́ni Allahu allazi khalaqakum thumma rasaqakum ọlọ́ọ̀bá ní ọba tó dá yín khalaqakum thumma rasaqakum òun ní fún wọn fún yín lárìsìkì ó di sẹ́mi ìlú tọ́lọ́hún ṣe di òun náà náà hali ní ṣùràká ikún máa ń yàfọ́ alùmíńdáàlìkùn mi ṣe ọlọ́run ní sẹ wá ní kankan nínú àwọn nǹkan tẹ́ ń bọ̀ tó lè ṣe kan nínú mẹ́rẹ̀ẹ́rẹ́ tí wọ́n sọ̀rọ̀ challenge ni ọ̀yá òkú rẹ̀ tó kú ògùn rẹ̀ gbélé lérí ọdẹ́kọ́jì ẹni tí ọ̀tà ẹgbẹ́ ni lọ rẹ̀ ẹni kó lè mọ̀ta ọlọ́run ní àrísìkí àti ẹ̀dá dídá àti kókò láyé ọlọ́wọ́ bá dọwọ́ òun nìkan lọ́wọ́ o tẹ́lẹ̀ kan bá ti wá kú ẹ mọ́mọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọlọ́pàá mọ́ ẹ̀dí sunmi wọ́n ní súnmọ́ sàbí ilẹ̀ yẹ̀sára ọlọ́run lóhun lòun ní kí abẹ́ obìnrin kọ́ gba odidi ọmọ fọ́kèjì ọlọ́run lóhun lòun gbé ọmọ yẹn jáde lábẹ́ rẹ̀ tún máa bá ta owó òun tóun dágbé jáde yẹn òun náà lọ́wọ́ padà pa ọ́ iṣẹ́ ọlọ́run lágbájá kú dálọ́pàá ọba tó dá ọlọ́run pa bẹ́ẹ̀ ìgbàgbọ́ tó gbọ́dọ̀ tó gbọ́dọ̀ gbé níwájú ọlọ́run bá nìyẹn àmọ́ ó lè ní sábàbí gbà a wọ́n o sábàbí bí wọ́n yìí ń ba náà ìjọ náà ni ó ṣe kí ni ní ọjà dé láyé arábìnrin kan ọkọ rẹ̀ lòun fẹ́ travel ó ti wá ń wo ìwé ìròyìn pé wọ́n ní ojú sọ́mọ̀ ọ̀sẹ̀ kí ni kódà ó wá sọ fún ọkọ rẹ̀ pé kò ní travel ọkọ lòun travel lọ́ba mú pásítọ̀tù ọkọ lọ́ba fi ní ọkọ̀ yìí bá gbèsè flight agobi mẹ́fà ìrọ̀lẹ́ wọ́n lè yẹ kí ọkọ̀ yìí ó fly ìyàwó òjò passport lẹ̀ lọ́yẹ́ ó fi passport pamọ́ ọkọ̀ wa wá wá fáàkì tí wọ́n jọ ń wá náà wọ́n lè kọ́ wa lòlẹ̀ kú ojúsọ́mọ̀ ọ̀dá arákùnrin bá sùn lọ́bá sùn jẹ́ ìpẹ́tọ̀ bọ́ọ̀lù ọ̀sẹ̀ fẹ́ẹ́ ìyàwó yẹn wá wo ti sì kọ̀pẹ́ bí ọgbọ̀n ṣẹ́jú lọ́lọ́gbọ́ pé flight tí alákùnrin yẹn fẹ́ wọ̀ plane yẹn crash lọ́wọ́ ni ha mọ́sọ́ mọ́sọ́ àbí sọ jáde lágbájá jáde lágbájá lọ́wọ́ ní kún ọlọ́dẹ jí nínú yàrá ọmọ jí ti jẹun ó jí ó ní jáde lágbájá ó ti kú ọlọ́run ti pàṣẹ rí bẹ́ẹ̀ ọmọ lámúyàmú ti fi sọ ẹni tí ọba kú pẹ̀lú dà yóò kú pẹ̀lú kàmí àsùkò tọ́lọ̀ ti kọ pé aago mẹ́fà àbọ̀ mẹ́jọ náà ní oṣù kínní aago mẹ́fà àbọ̀ yẹn náà jáde láyé àsùkò yẹn náà ló kú lásìkò bá ti tó kò sí tí ó yẹ o afọlọ́nkọ kọ kádàrá yẹn sí ẹ̀mí rẹ kú ò lára gbogbo ẹ̀dá ọlọ́run sẹ́ni gbogbo tọ́lọ̀ ń dá creation wọn pè ẹnìkan náà ni creator ẹnìkan náà kò sẹ́nìkan ló lè gbèkúrè rà bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ ọwà nísìmí ó sì sẹ̀mí tó gbádùn lẹ́yìn náà ẹ̀yọ́ máa yá mi ọlọ́ni yá yọ nas ọlọ́ni bó kẹ̀yọ́ mi èèyàn àwọn òbòdó rọ̀ kọ́kùn mú lẹ́sẹ̀ kọlà kọ́kùn nígbọ̀rọ̀ wá lẹ́yìn Islam ẹni bá sẹ́sìn lẹ́yìn Islam kò sì ní dáa fún ó bòdì láti sọ torí pé bọ́ sẹ́pẹ̀lẹ̀ tẹ́lẹ̀ náà ìpé ti ràn án lọ́la ọba aláàtí ni gbogbo ẹni wọ́n ti kú sínú ẹ̀sìn mi yàtọ̀ sí Islam olórí bóni nígbà bá ti kọ́ sínú wíìlì bẹ́ẹ̀ kálukú pé hé bàbá ní kò ní dáfẹ́ tọ́wọ́ sẹ̀sìn mi ó tàwí ìdílé àdìyà freedom of religion kò sí ti ń yẹrẹ ọgbọ́lọ́gbọ́ ni ẹ̀ ọlọ́wọ́ bá ní owó gbogbo ẹ̀sìn náà wà láyé ọlọ́wọ́ wá tún sí Islam ọwọ́ ní nàdínà nígbà láì ní islam àmọ́ gbogbo ayà yìí àmọ́ ọ̀wọ́ kílẹ̀ yorùbá iná jìnnà ìdálà tó wà ní ìṣìlá orí láńkọ́ ìtọ́lọ̀ ń wí gangan tó sé kí ni kò yẹ wa láti sọ fún àwọn bàbá bàbá tí wọ́n ti ń darúgbó àwọn imams rúgbó àwọn àgbààgbà nínú ẹ̀sìn wípé islam ọlọ́bẹ̀ yọ ìṣẹ̀ náà kí bàbá àdínà fẹ́ yàwó kọ́ wá jẹ́ pé bàbá àdínà gba mọ́sálásí wá ìyàwó gba sọ́ọ̀sì lọ ìṣẹ́ náà irú ìsìlámù ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà tán láwọn sí ìsìlámù bó làwọn ìyàwó wọn rí ọ̀tọ̀ níbi táwọn lọ torí pé ọwọ́ ọ̀tá àfi mùsùlùmí ọwọ́ káfà máa dá wákà ká máa kọrin ká máa sọ̀rọ̀ bára ká máa jóye káfíyàn jẹ́ ọ̀bá àdínì kọ́mọ̀ màkàbùlé àti bàbí kábí lágbájá èèyàn ò ní ya súnà oyé mìíràn bá ti máa rọmọ lọ́wọ́ kọ́mọ́mọ́ fi ṣe yanjú ẹ̀ ìyá súnà súnà wọ́n ni wọ́n ń ṣe Islam òun náà lè ṣìbẹ́ lọ́wọ́ bá aláàtọ́wà fi yẹ wá kò ní oko gbogbo ẹni lọ́wọ́ fẹ́ lo ìṣẹ̀mí tó gbádùn kí ni yóò lè mójútó jama yóò lè mójútó ìsìláàmù rẹ̀ kí ni àkọ́kọ́ tó mójútó Islam òun náà ní ilá ìlàhá ìlàlá ọlọ́run bá ní ẹ máa sin ọba tó dáa yín wọ́n lẹ́bí nàmíkọ̀ bìlíkùn

omi wọn jáde ń bẹ̀ atẹ́gùn jáde ń bẹ̀ òòrùn jáde ń bẹ̀ òṣùpá jáde ń bẹ̀ tẹ́ẹ̀fín sẹ́ni gbádùn ọlọ́wọ́ bá ní wọ́n ánsá lámìnà sàmà ìmá à ọlọ́ni mo mi omi jáde fún mi látòkè sàmà ilẹ̀ fi ń sẹ̀mí bí o bá sún mi wàhálà ti dé tí o bá sún máa kú lọ́kọ̀ kan fa akadà bí hi mìnà sàmàrà ti dé sọ̀kọ̀lá kan mo tó wá mú àwọn oúnjẹ tẹ́ nítorí fẹ́ jẹ yẹ ọlọ́run lébi mo mú jáde láti nù lẹ̀ àlá ó ní padà tẹ̀jẹ̀ àdùn ìlà àmìdáadá ọlọ́run bá nìyẹn máa wà tún mú ẹlòmíì lọ́lọ́run mọ́tẹ́ máa ń sin gbogbo tí mo kàálẹ̀ yìí wọn ò lè ṣe àwọn kí wọ́n ṣe èmi wọn lọ́mọ ṣe wà ń tuntun àlàmú wọn lọ́lẹ́ iná sí mà pé mi mo ṣe abẹ́ ìṣàkóso ìṣàkóso tọ́lọ́dẹ́ wa jàmọ́ tọ́lọ́dẹ́ ká máa pè tá a bá ẹ̀yà jẹ́ ó ẹ̀yà alálẹ̀lẹ̀ yóò tòun pé jésù ilé iná pé ṣéwù ọmọ náà gbogbo wa yóò bá túbá ọ gbọ́dọ̀ pé ẹ̀dá kan nínú ẹ̀dá ọlọ́run ọlọ́run fàlẹ́ àtẹ̀bẹ̀ àwọn máa láàyè àdá ọlọ́run má pè nǹkan lẹ́yìn ọlọ́run nígbà lájọ àlùkò àlùsì ọwọ́ adé sọ̀rọ̀ orí yá ṣe ìfúnṣẹ́ ilé òjijá ní orí ẹ̀ ṣé ìwà ló dórí rẹ̀ burú ṣé ṣé ìdíjà lọ́rẹ̀ kọ́mọ̀ pẹ̀lú ẹgbẹ́ náà sì burúkú òní ẹ oníṣòro òun fi ẹ̀dá gbẹgbẹ́ ọlọ́run ní sọ fún kan wọn ní padà tẹ̀dí àwọ̀ áhàjẹ́ máa dà ọlọ́run mọ́pù ẹ̀kẹ́ kan mí mọ́ ìmì ọlọ́run mọ́pù ayé mọ́pù àjẹ́ mọ́pù ọ̀ṣọ́ mọ́pù ṣe mọ́pù bàláyé ká bọ́lá ọ̀pọ̀lọ̀ náà wọ́n fún àlá àníyàn gbogbo ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ẹwọ́n ti dítà níka ọ̀rọ̀ jẹ́bẹ̀ apàdé ọlọ́run apàdé ọlọ́run ọba pàdé ọlọ́run jọta bá pàdé ọlọ́run amọ̀gbé ọlọ́run náà lọ́lọ́run ọwọ́ owó ọwọ́ lọ́dọ̀ àwọn adáfá ọlọ́dọ̀ pásọ̀ ọlọ́dọ̀ àwọn tí ò lówó ọ̀fẹ́ kí wọ́n sọ ọ́ dolówó ó kúrò níwájú ọlọ́run ọba tí sọ̀yàn dolówó ànábì Suleiman alayhi salatu wa salam kí ló kàn fún yẹ́bọ́ kan jẹnu wúyẹ́wúyẹ́ ni ó ní rọ́bì fìrìlì wàhábùlì múlìkà láyà bákìrì ádìmì báyìí ọlọ́wọ́ bá wọ̀ fìrìlì ni wá fún mi lọ́lá ọlá tó jẹ́ pé òní fẹ́lú mi ìwé ẹ̀ma ọjẹni wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́run ti mo ti gbọ́ ọlọ́run sì fún ní gbogbo ọláhùn pẹ̀lú àdúrà ti kà pẹ̀lú àdúrà nígbà yẹn jẹun èyí tẹ̀yẹ jẹun wẹ́rẹ́wẹ́rẹ́ láàrin bí ìṣẹ́jú kan tọ́lọ́run sì fún gbogbo ọláhùn ló jẹ́ mọ̀ pé àdúrà lágbára fún ọjọ́ náà ẹ̀dá kò torí tọ́lọ́mọ bá wa ọjọ́ ń lọ ọjọ́ ń lọ ọjọ́ ń lọ kí kálukú bá fi jáde kúrò ní ayé tí ìbá fi wọ sàárè àkọ́kọ́ tó kọ bí lọ́wọ́ rẹ̀ táwọn fámílì ẹbí ẹ ọ̀rẹ́ ẹ̀ tó bá ti padà sílé tó kù ọ̀nà kan nínú púkà ni wọ́n sọ ọmọ màláìkà méjì wọ́n jọ sí ọ wọ́n gbìyànjú kó

ẹjẹ́ ajára wa gbà lọ́dọ̀ àwọn àwọn kidnappers kìí sàwọn tí wọ́n múyàn tí wọ́n gbèrò owó ni wọ́n pè ní kidnappers o àwọn yẹn àwọn sẹ́kà fáwọn èèyàn ni o àwọn tá kidnap àwọn èèyàn gan òun náà làwọn tí wọ́n gbèyàn kún ló dọ̀dà la ilaha illallah ẹ̀yọ́ mi nínú ẹ̀sìn wa ọgbà pé ọlọ́run ọba àlá ọlọ́ba tẹ́ ká máa ká máa wá ràn lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ tó bá ti níṣòro máa pè ọlọ́run ọba pè ọlọ́run ọba àlá òun náà lọ́ba tí ó yẹ ká máa pè tàbá ti ní challenge máa ṣàdúrà àdúrà ọ̀kọ́dà rọ̀bù kò mọ̀dọ̀ ọ́ní ẹ̀fẹ̀jìbìlákùn ọlọ́run ẹ̀ pè mí ń dání lóhùn ó ti sàdéhùn ibi tọ́rọ kù sí ni pé tọ́ ṣé mi lẹ́yìn ìgbà tó ń pè é sóòtú máa ṣe nǹkan míì nǹkan míì tá a fi ń kùn yẹn òun ni ọ̀jẹ́ kájọ ọ̀sẹ̀ kí ni kájọ ọgbà

kọ́mọ̀sì nǹkan mi máa tó ń sìn kọ́mọ̀sì nǹkan mi máa tó ń pè kọ́mọ̀sì nǹkan mi máa tó wọ́n lọ́wọ́ pẹ̀lú ẹ̀ kọ́mọ̀sì nǹkan nínú ilé rẹ̀ máa lẹ́yìn láì láì lọ́la lẹ́yìn lọ́wọ́ àwọn agbára bí mẹ́nu àdúrà àmọ́ ọ̀sàdúrà tán ó tún bọ́ sínú wọ́dúróòmù ó gbé kíní jáde ọlọ́dẹ wẹ̀ lẹ́kùnlé èyí fi para tán fi fọjú torí alìmímánù rẹ̀ kófù láyé tẹ̀ máa sọ yára wọn ò ní lọ́pàpọ̀ kọ gbọ́dọ̀ nǹkan kó tún kó ní belief kó tún ní disbelief at the same time ẹ̀yọ́ máa yára nínú ẹ̀sìn wa ọ̀pọ̀lọpọ̀ wa nílẹ̀ Yorùbá afẹ́sẹ̀ mi tọ́gbádùn àmọ́ afẹ́fẹ́ bọ́ọ̀lẹ̀ ó pẹ́ran ẹni bá fi ń pẹ́ran ọlọ́run bá sọ́jọ́ ìrọ́bì ká ọlọ́run bá ní ẹ̀kẹ́rùn-ún fọ́lọ́ nìkan one heart wọ́n hàrí lọ́rọ̀ bíkà tẹ́ bá ti pẹ̀ran ọlọ́run nìkan ní kẹfẹ́ kí ni kẹ pẹ̀ran fún ẹwu ẹran táwọn èèyàn ń gba ilẹ̀ yorùbá wọ́n gbẹran gbẹran débi pé wọ́n tún gba ọbẹ̀ èèyàn tẹ́ bá ti wá èèyàn tẹ́ bá ti rí sí jama wọ́n ti pa ẹ̀jẹ̀ nìkan wọ́n lò wọ́n sì dà yókù nígbà míì àjẹ̀ náà sọ fún wọn pé abẹ́rẹ́ nìkan wọ́n lò wọ́n di yókù nígbà míì àjẹ̀ náà sọ fún wọn pé ọkàn nìkan lò wọ́n lẹ̀ di yókù nígbà míì àjẹ̀ náà sọ fún wọn pé erí nìkan wọ́n sì ju yókù nígbà míì àjẹ̀ náà sọ fún wọn pé odidi ọmọ èèyàn látòkèdélẹ̀ ni wọ́n lò gbogbo ẹ̀ náà pátápátá wọ́n wá jẹ́ tán tí wọ́n lò tán ṣé ó lè yí kádàrà padà ní wọn ṣé gbogbo tí wọ́n ṣe yẹn ó lè wá yí kádàrà padà nítorí àwọn kan náà ní ọ̀padà ṣẹlẹ̀ lẹ́yìn máa kọ́kọ́ wọn léèyàn mẹ́ta sógun owó pé ẹnìkan ló àwọn méjì yàrá rẹ̀ ṣẹlẹ̀ ìdólówó yẹn náà kì í sógun olójó lówó wọ́n ti wà náà kọ́lẹ̀ rẹ̀ pé yóò ṣe kíni yóò ní kọ̀wá ṣe sùúrù ọwá lè sórí ibú ọwọ́ owó lọ́dọ̀ èṣù ẹni máa ń sún oògùn owó ọ̀dọ̀ èṣù lọ́wọ́ lọ tọba wọ́wọ́ ọ̀sàdúrà ni ọlọ́run nílẹ̀ náà dáàbò dúnà mi dún nílà ọlọ́run gbogbo tẹ́ǹsì tẹ́ ń bọ́ yàtọ̀ sí ọlọ́run láàyè mo lè fún ọlọ́kùn rísíkọ̀ wọn ò lè sáré sìkì fún yóò fọ́pútẹ́kù ìndà láàyè rísíkọ̀ ẹ̀wọ́n rísíkì ó jẹ́ pé ìwọ́n tọba ṣe bí ọ̀jẹ̀ fún ọlọ́run fẹ́ràn rẹ̀ ni tọba jẹ́ orí ó ti ríṣẹ́ nìyẹn ọkọ̀ lọ́dẹ kú sí kẹfẹ́rí ní ọmọ yáà ni ẹ̀dá kan tó ti tọ́lọ́wọ́ bá wa gbogbo wa ẹni ká tún wa ṣe tàwídìí ní kókó òun náà ni pé gbà pé rògbòbíyà ọlọ́run gbogbo sẹ́tọ́lọ́ máa ń ṣe ọlọ́run nìkan ló lè ṣe o lẹ́yìn náà gbogbo ìjọsìn rẹ ọlọ́run nìkan nípa máa fún gbogbo tó fẹ́ ṣe náà ti pè ń jọsìn ọ gbọ́dọ̀ bẹ̀rù kankan ọlọ́run ẹ má bẹ̀rù wọn èmi ní ẹ bẹ̀rù èyí ń kún tó mọ mi ní ìtẹ́bá jẹ́ olùgbàgbọ́ òdodo ìtẹ́bá dé káwọ́ ìlú èmi ní ẹ bẹ̀rù ẹ má bẹ̀rù kankan torí pé ẹni tí máa ń jẹ́ káàbùrú ṣẹlẹ̀ síyàn ọlọ́ọ̀ni ẹni tí máa ń jẹ́ kódé ṣẹlẹ̀ síyàn ọlọ́ọ̀ni ẹni tí máa ń fúnyàn ọlọ́ọ̀ni ẹni tí máa ń gbà ọlọ́ọ̀ni ọlọ́wọ́ ni ẹ má bẹ̀rù wọn èmi ní kẹ́ bẹ̀rù ìbẹ̀rù di àlùkọ́wò kó ti bá dà nìyẹn ẹlòmíràn ti lọ lókè mọ́ torí gbà tọ́tọ́ kọ́kọ́ ní ẹ̀gbà ìgbàgbọ́ yẹn kan tí kọ́kọ́ dá padà sí sẹ́yìn nítorí pé kò sí máa yẹ̀fẹ́ sáàkì láhùn ní náà sẹ́mi ọ̀rọ̀ àmọ̀tí fàdámù mú sí kàlàhà ọlọ́run bá ní ẹni tó bá sínà fún kò sẹ́ni tó tì ó ẹ̀wù tó lọ sọ wọ́n máa yẹ mú sí ẹni tó bá fi tilẹ̀ fún ma fàdámù sí dàlàwù mímbà àti kò sẹ́ni tó sì fún ọwọ́ ta ni sọ́fíṣẹ́ ti wá pẹ̀lú àyà tó mọ́ kàyẹ́ nínú àwọn àgbàgbọ́ tá a gbọ́dọ̀ ní òun náà ní ká nígbàgbọ́ sí àwọn orúkọ ọlọ́run àwọn orúkọ ọlọ́run asma'ullahi al-husna kágbà tó orúkọ ọlọ́run bá wà ká sì máa bíbẹ ọlọ́run ká sì máa sọ ọlọ́run lórúkọ tọ́lọ́run sí kíní tọ́lọ́run sọ́ra rẹ̀ yá sí jàkà sí iṣu kèso kọ lọ ìyá dámúdámà yá ìlú kèso kọ lọ ìyá kẹtọ́nì èwo ló tún kú gbogbo àwọn fáírọ́ọ̀sì ya kíndún ni ya mọ́síkà ya yílò kí so kọ́ lọ ahamusa kápọ̀ aláwọ̀ ya sùn kí so kọ́ lọ inú tó kù jama ee eh, dambasa damba kára karanda sábàdì sábàdì batuna kí so kọ́ lọ ọkàn wọná ọlọ́run wọ́n lílá ilẹ̀ asìmá olùhọ́sùnà fàdíọ̀hù bìhá ọlọ́run mo ní àwọn òkú dáa beautiful names ọ̀la Allah. ni ẹ máa kọ orúkọ náà ẹ ma fi pè mí ẹ ma fi dé kíni ẹ ko ko wa ọwọ́ hashr huwa Allah la ilaha illa ilá al hayy al qayyum o kọ́ kọ́ rẹpẹtẹ al aziz al jabbar al mutakabbir al khaliq al mudabbir الراسخ الرافع المعز المذل السميع العليم ọlọ́run àwọn orúkọ yìí ń lọ dáa àwọn afọ́kọ tó dáa lẹ̀ àwọn alọ́lẹ̀ wá àwọn orúkọ tí kò dáa torí ó kọjá ọba sínú àlùkùránì kò dáa ó kọjá ọba sínú àdísì kò sí kíni kò dáa orúkọ wo lọ́dà èyí tó wà ní àlùkùránì àti súnà ó dìde lóru fẹ́ pe ọlọ́run ọwọ́ ni yá kìtìrù mo pè wọ́n lọ́wọ́ tí ń bà sí rí mo sùtúrù ní mọ́sà ìbòmí láti rí àti ìlú sì máa bò yá rọ̀dá òrùsùkù ni ọba aláàrẹ̀sì kì mọ́sà fún mi láti rí yá fata ìfitahàdì ọba tí ń sínà sínà fún mi ọ ma pè ọlọ́run ó sì máa sọ ọtọ́ fẹ́ lẹ́yìn rẹ̀ kí ni wọ́n mọ̀ ní yábàtà yábàtà yábàtà yábàtà yábàtà yábàtà yábàtà yábàtà yábàtà yábàtà yábàtà يا رزاق يا رزاق يا رزاق يا رزاق يا رزاق يا رزاق يا رزاق يا رزاق يا رزاق inú àwọn ìsìláàmù tó fẹ́ ká máa sílẹ̀ ìbáni òun pé èèyàn ọ̀sọ́ tó fẹ́ kí ni ọ̀sọ́ tó fẹ́ inú orúkọ bọ́dà yìí abúlábís abúlábís abúlábís abúlábís abúlábís abúlábís abúlábís àwọn àgbékí ní sàrákùnrin wọ́n ti wọ́n lọ sí lọ́fẹ́ kọ́ni yọ̀rọ̀ sá fún mi lọ́wọ́ bá nẹ́bí sọ sọ ní ẹ yọ bàbá sínú fún mi yọ abim ti mọ̀mọ́ mi yọ jẹ̀wọ́ tàbí lọ rẹ̀ yọ bàbá sínú fún mi mo sì máa wí lóru mi yẹn èyí ti gbọ́ wà fún tẹ̀sùbá kalẹ̀ àti àgbàdo ọmọ wa fa tẹ̀sùbá wa ta ọmọ wa gbàdo kan nígbà míì ẹnu ọmọ ṣáájú tẹ̀sùbá níbi àmì tẹ̀síwá bọ̀ sáájú kí ni yàbọ̀ sáájú ọwọ́ àwọn mí ma ń wọ àwọn oṣù ẹ̀wọ́ ọdún yàbọ̀ báyìí yàbọ̀ sáà lẹ́kọ̀ọ́ sí sí táàbà sí lélẹ̀ àwọn mọ̀lẹ́kọ̀ọ́ ọmọ ògbé ìgbésíwá ló wá ha ha sinmi ẹni tí ń sọ̀gùn èsù ní wàrà lọ́wọ́ pẹ̀lú ẹ̀rọ tí wọ́n bá rí nǹkan mọ́lẹ̀ ní alákòókò tí wọ́n ní kéré ọmọ fún ẹni tó wà ní London tí wọ́n sì bò mọ́lẹ̀ tán tí wọ́n pè é tó lérí ń fọ́ọ̀n nǹkan kan fi lé lọ́nà àbí òde bẹ́ẹ̀ ah, something has gone there nǹkan ti dán kí lọ́wọ́ yára bá wọn láàrin àkànfò kan mọ́lẹ̀ èdè sì ń fọ́ntọ̀ wọn lọ kí lọ́ yára tó bá wọn kí lọ́ yára tó bá wọn àdìjọ́nù ni jọmọ́ àdìjọ́nù ni wọ́n yára gẹ̀ ẹ̀gbọ́tọ́ lọ́kàn lọ́wọ́ gbé àga anẹ́mùsùlùmọ́ wa bílù ẹ̀sìn jìnnà ọlọ́wọ́ gbé wa tọ́jọ́ ti gbé yóò kò ní eré ìjọkọ́ ẹ̀yọ́ màá yára mi àdúrà wa sáré gàdì jọmọ́ lọ torí pé ẹni tó ń dòkó lẹ́gbẹ̀ẹ́ anẹ́mùsùlùmọ́ ọkàn ní yá ayù yá kọjú àga yẹn ti dé ẹgbẹ́ anẹ́mùsùlùmọ́ ya hayo ya kọ̀yọ̀ ẹyọ kan náà lórí ọwọ́ fa nǹkan kan wọ́ọ̀rẹ́ òtó ọwọ́ lọ lè gbé ẹbọ sí ìdá mẹ́ta tọ́yẹ kó ní ya hayo ya kọ̀yọ̀ etí mo fẹ́ fa ìbá ń fa ya hayo ọba láyé tí ò ní kú ya kọ̀yọ̀ ọba tí ọ̀padà sí nǹkan kan pé òun ló gbé gbogbo kan dúró ẹ jẹ́ àpàdà sọ́dọ̀ ọlọ́run ẹ má jẹ́ àṣẹ ìsìlámù alábùlà ẹ̀yẹ́ yára ẹni tọ́wọ́ nìkan mẹ́rẹ̀ tó ní kéré ọmọ ọ̀fẹ́ ni tọ́wọ́ London ìjẹ̀má kí ló dé London ìjẹ̀má àdìjànú ìtumọ̀ ni pé wọ́n bẹ àdìjànú lọ́wọ́ ẹ̀ ní ipasẹ̀ àwọn nǹkan tí wọ́n kójọ tí wọ́n dè tí wọ́n rì mọ́lẹ̀ bí wọ́n ṣe wá lẹ́bi pé àwọn fẹ́ jẹ́ kéré ọmọ ọkọ àdìjànú ó jíṣẹ́ fún ọ torí wọ́n ti dẹ́lẹ́bọ wọ́n ti wá nà lọ́ pẹ̀lú ẹ̀ torí wọ́n ìyá kàdà sàyẹn lọ́wọ́ bí àwọn ti wà lọ́wọ́ pẹ̀lú ẹ̀bá yẹn kí ni wọ́n jama wọ́n ti dẹ́lẹ́bọ̀ tí kò á sí ẹ̀sẹ̀ tí èèyàn lè ṣẹ̀ tó dùn mọ́ èṣù àtàlìjànú tó tó kéèyàn dẹ́lẹ́bọ̀ tó ti mọ̀ pé ayé ẹ̀ ti bàjẹ́ ọ̀run rẹ̀ lọ́sẹ̀ kí ni ó ti bàjẹ́ nígbà tá nìyẹn wá sáré báwọn jama ìyá kan wá ní kan mọ́ sọ́ọ̀mù àwọn èrò wá ń wá àwọn jama àwọn àlìjànú àjànú ló ń sìn àwọn ògùn tájà gbogbo àwọn kásíkásí ẹ̀dàkùn tó tọ́lọ́wọ́ bá wa ẹ̀díkà jìnà sí nípa rí ọ̀rọ̀ mi òun náà ni pé fawaidul iman bí bá ti wá ní iman ẹ̀dàkùn kí náà wọn fàní tó yàn jẹ tó bá ti ní iman jọ́nà ń pè ní iman àtẹ̀sídíkù bil qalbi ọ̀rọ̀ pé Allah la ilaha problem tó ní challenge wọ́n ìyá kan náà sàì oníkàlọ́ máa bẹ̀ ìgbà náà ló tó akọ́kọ́ Islam lótó sí islam sẹ́wọ̀n pẹ́lẹ́ ayé tàwa yìí tábàtì díkà sí lọ́nà lẹ́yìn ẹ̀sìn tábàtì kírun tán bùkátà ló kù àfẹ́jọba tán rẹ̀ bóyá bùkátà èdè fọ́ mi ìfẹ́ kọ́ fọ́ mi má iná rún mi ìfẹ́ kọ́ rún mi má ìbí ma mo fẹ́ bí ma ìta mo fẹ́ ta àwọn èèyàn lépa mi kẹ̀dárí ẹ̀ sí adépẹ́tọ́ wọ́n jẹ́ mùsùlùmí òdodo tó fẹ́ sinmi nínú sẹ̀mí rẹ̀ máa sin ọlọ́run ìsẹ́sàdì sọ̀lá mọ́jì kankan di ọlọ́wọ́ sọ̀lá tó bá fẹ́ sinmi máa kírun lásìkò rẹ̀ ọlọ́run máa fi fọkàn balẹ̀ sí ọlẹ́mi ẹlẹ́ẹ̀kejì tó bá ti wá ní sọ̀rọ̀ kọ sàdúà wọ́n bá wọn lọlé ológun wọ́n bá wọn lọ̀dà àwọn adáfá àwọn jálàbí wọ́n gbé kankan síta mẹ́ta mọ́kùn kan jẹ́ tó bá fẹ́ lò kankan ní egbò àtewé yọ́yà jẹ́ ògùn òwòsàn ní tàdáwọ̀ ìbádàlá àdébìnrin ẹ̀ má sọ ògùn òwòsàn erífọ́ lògùn inú rọ́ lògùn ààrẹ fi ń sọ nínú ara oògùn tó bá lè mú lọ́jọ́ kanra wọn àdébì ní ẹ máa lò eléyìí ò ṣe bọ́ gbogbo síbítù tí wọ́n ká jẹ́ tí wọ́n kọ́kàlẹ̀ ìkí náà ń síbẹ̀ jẹ́mọ́ ìbá ń gbógun bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá aláwọ̀ ní fíìsì fáwọn ìdìbò náà ọlọ́ọ̀ni ẹ máa ń láwọ̀ yín ó wà ní kọ́ra ọlọ́ọ̀ni ẹ máa ń láwọ̀ yín fẹ́ẹ̀ bá ń láwọ̀ yín ẹ máa ń rí wòsàn ta ní wòyàn sàn jẹ́mọ́ ẹ̀sìn tàbí ká máa láwọ̀ yín ọlọ́ọ̀lọ́ ọkàn wà fi oyin sábà bí ni fàyídà mọ̀lẹ́tò fọwọ́ ẹ̀ṣin àdébìbrahim ní tọ́bárẹ̀ bí ọlọ́ọ̀ni máa fún mi ní wòsàn ọlọ́ọ̀sìn ká máa láwọ̀ yín ànábì ni ẹ máa máa bá ti sọ̀dá ẹ máa mú sẹ́mùsẹ̀m olive oil fẹ́tù fẹ́tù fálẹ̀ àti ara àwọn àgbo ilẹ̀ yorùbá náà wà àgbo náà eré bíbọ́ iná rọrùn gbogbo ẹ̀dá ìyẹn dá efirin gbogbo kọ́ máa mú torí jẹ́díjẹ́dí àmọ́ tó bá tó wá gbé efirin wá fọ efirin efirin yìí tágbò yìí tó bá ti mú lágbo kàwòrú ẹ ipa yóò ní sekiri kò ní ka ọmọ kí lè yẹ dá kí lọ́dà yẹ ọ̀tẹ̀dẹ̀ bọ̀ ìtọ́dà rú lẹ yorùbá ni ìtọ́dà rú yẹn èyí lè mẹ́fẹ́ ní kọ́dọ̀ bàdìjẹ́ náà ó sì lè mẹ́fẹ́ ní di ọmọ náà àníyàn tó bá fi mú lọ́lọ́run fẹ́ lò sábà bí ní ogun wòsàn sábà bí owó níní iṣẹ́ ni ọ́sàdúwà ó sì tẹ́ra máa iṣẹ́ ọlọ́pàá mùsùn fíìmọ̀ náà kíbi ọkọ̀ lómìnir sí ọlọ́run ní ẹjáde kó lè nílẹ̀ ẹwà tẹ́ lọ ẹwà rìsì kí lọ ẹmọ́jòkólé ọ̀sàdúwà tó jòkólé àdúrà lọ nígbà ọwọ́ sàdúwà táwọn bẹ́sẹ̀ sọ̀rọ̀ ọwọ́ sọ́sẹ́ iṣẹ́ kan lọ́wọ́ tó mú mi ìgbàgbọ́ àkọ́kọ́ àǹfààní ìgbàgbọ́ ni bóyá odi wòlé ọlọ Allahu waliyul ladina amanu ọlọ́run bá ní èmi ni ọ̀rẹ́ àwọn tó bá ti gbà mí gbọ́ tó bá ní tawhid tó bá ti dọ̀rẹ́ ọlọ́run tó lọ́dún kò fún ọláyé mọ́ ọkàn rẹ̀ ọkàn sékéré ọkàn balẹ̀ wallahi wallahi èyàn ọmọ rí nǹkan gbà níwájú ọlọ́run bí tawhid rẹ̀ bá ṣe mọ́ bí tawhid rẹ̀ bá ṣe lépa sí bẹ́ẹ̀ náà ni ẹ̀mí rẹ̀ ó sì balẹ̀ sí torí ìwọ ti wọ́n pé tí gbogbo ayé lé káàkiri tí wọ́n ń dà fún káàkiri ebi kọ̀ọ̀kan sọ fún ọlọ́run ọba ni pé ya hayyu ya qayyum bi rahmatika fóònù ó sì máa rìn ipe kíní tẹ wí òun ló ti bọ́ sí ẹmọ bàbá gbà eh, bí ó sì máa ṣẹlẹ̀ mọ́ òun ṣe tán lórí báyìí wọn kásìbà lọ́wọ́ pè ọ́ ní pọ̀ wá ó ti délẹ̀ pẹ̀lú ya hayyu ya qayyum àwọn kọ́lá wọn lè parẹ́ wọ́n fẹ́ pa ọ́ wọ́n fẹ́ dìtẹ̀rẹ́ wọ́n fẹ́ bọ́jà ìwọ́ kan máa sọ pé kúlẹ̀ àwọn òṣèbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ fọlá míṣàrí máa fọlá míṣàrí dáṣìkì míṣàrí náà fàdáṣì míṣàrí hásìlì wọ́n gbọ́wọ́ wọ́n gbọ́wọ́ tì wọ́n gbé tì wọ́n gbé tì wọ́n rẹ̀ ní mọ̀ sọ́kùn oníṣẹ́ nígbò tí gbára lé ọlọ́run tó bá ti lè gbára lé ọlọ́run ọba ìsẹ̀mí rẹ̀ rọrùn ẹnìkan ò ní bá burú sí ọ ní tó bá ṣẹlẹ̀ sí ọlọ́run lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn náà kó ṣe fẹ́ bẹ́ẹ̀ ẹ̀yọ́ wà fi di ọ̀gá nípò anábì ní olùgbàgbọ́dodo tí ẹni bá ń fọ sínú bá rún tọ́wọ́ kan jòkó pé rà máa yóò síbùlì mùsùlùmí àmì lóṣù wàlà wàtò mi wàlà hàmì àtà ṣẹ́wọ́kà bí ṣáàkùfà ilẹ̀ kẹfàrà aláhùn bí àmì kàtọ̀ ya anábì ní olùgbàgbọ́dodo ọkàn rẹ̀ oníyẹ eré ń fọ oníyẹ iná rún oníyẹ edé rẹ̀ kó tó lẹ́sẹ̀ oníyẹ àfikọ́lọ́wọ́n fi yé rẹ̀ fi pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ olùgbàgbọ́dodo ni ó <laughs> àtẹ̀lẹ̀ hàn inú rẹ̀ kàn bàjẹ́ pé ah mọ́tò sì jáde ilé sá wọ́n ti pẹ̀sẹ̀ rẹ̀ tó kàn ti bàdó jẹ́ bàjẹ́ ẹ̀sẹ̀ parí ni torí kò wọ́n gba ọlọ́run gba ọgbà láàyè láhá àmọ́ tó gbàgbà mí gbọ́ láti fi pain bọ́ sínú kí ni more pain ni ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn náà ọlọ́run bá aláwọ̀ máa ṣe ìsẹ̀mí rẹ̀ rọrùn mọ́ ní àmìlẹ̀ sọ́ọ́lì àmì ìdẹ́kẹ̀rẹ̀ òun ń sa òwò múminú fọ́dà ní hayá na ó hayá tí ń tọ́ yìí rà ọlọ́run bá dùgbẹ́ tó bá ti gbàgbọ́ ọlọ́run ni a fún ní sẹ̀mí tó da àwọn èèyàn máa pé ha alájẹ wa pẹ̀lẹ́ aníbọ́lá ti fẹ́ ni ọlọ́gbà kẹ olónìkẹ wọ́n máa gbogbo ẹni náà wọ̀ wá kí òun ni ọlọ́ti sára yín ó ti sára ó ti sára kiri ọlọ́gbà ló ni ọlọ́gbà kẹ àwọn ọmọ pé ha àbúkọ̀ wòrán anígbẹ́nà ṣẹlẹ̀ sí ìkankan ṣẹlẹ̀ àti pẹ̀lú àbílẹ̀ ìṣe ìyàdọ̀ ọlọ́run bá mẹ́ ọ́sẹ̀ mi tó gbádùn lẹ́yìn náà ọlọ́run bá láàrin adìsìkì ó ní wọ́lọ́ anna adàlẹ̀ kúrọ̀ àmọ́nu wọ̀tàkù lafatahna alẹ́ ìbàrẹ̀kátì min as ọlọ́run tó bá kólé ọlọ́wọ́ ọwọ́ máa ń béèrè pẹ́ dàpọ̀ kí ló ṣe onímọ̀ pé sùúrù rẹ̀ àti àdúrà tó ti ṣe ìbọn lọ́wọ́ bá ṣe kí ni ló kó àjọ rẹ̀ lé ọlọ́wọ́ lẹ́yìn náà ọwọ́ alọ́lẹ̀ wọ́n ti dáná ní lọ́rùn ọlọ́run bàbá ṣe lè dín àmọ́nù wa àmì sọ́lẹ̀ àti ànàláhùn jannati tẹ́jìrì mi táà tẹ̀lẹ̀ náà gbogbo àwọn tó bá gbàgbọ́ mi fún ẹ̀yìn máa yá mi ẹ̀dá mọ̀ sọ̀rọ̀ sọ́lọ́mọ̀ bá wa tí ìmọ̀ bẹ nínú wàhálà kọ́ máa fẹnu máa ń dá ìlà ìlà àǹtà subhanaka ẹni nǹkan tún mi náà lọ nílé ìlú ló sòó ṣe nínú omi ọlọ́run ti padà mú jáde kó mẹ́ tọ́jú tó ọba tà àbí ọjà ọjà ọ̀yá sábà sọ pé la hawla wala quwwata illa kí ni kan la hawla wala quwwata illa billah kò sí tí ó yí padà wala quwwata kò sì ṣe agbára tó lè fi yí padà illa billah ọ̀rẹ́ pẹ̀lú agbára ọlọ́run nìkan ṣoṣo ànábì ti nọlifáì gbogbo agbára ọwọ́ àpò agbára dání èyí tí wọ́n gbé báwọn yìí nìyẹn ṣé bẹ̀rẹ̀ lọ́wọ́ nínú Yorùbá ní làbá sọ fún alájà pé ìyàsílá kàyé ò tó bá dìrọ̀lẹ́ kó wá gbaṣẹ́ ìyàsí ọ̀tọ̀ iṣẹ́ ọ̀tọ̀ ìyàsí ni tíra iṣẹ́ ni gààrí tíra ìyàsí lẹ̀sìn iṣẹ́ lẹ́bọ̀ọ́ ẹ wá wọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá ìyá tí wọ́n ti jáde láyé tí wọ́n ti kú tí wọ́n ti lọ ẹwù tí wọ́n bá kú ọmọlọ́wọ́ bá wà láàánú ẹni bá mọ̀ ọlọ́wọ́ aláwọ̀jẹ́ ìyá ẹni jọba mọ̀ ọlọ́wọ́ fèrè jù àmọ́ bí ọ̀run súnmọ́ tàbí kẹ́nìkan ní wọ́n dẹ́bọ̀ mà yàtọ̀ sí tawhid níparọ́ lọ́dà kalẹ̀ túbọ̀ lọ́dọ̀ ọlọ́run àtà ìbòmínà gbàmí kàmáàlà àgbàdà ọlọ́run bá ní kò sẹ́sẹ̀ tẹ́yẹ lè ṣẹ̀ tí ọba ti kú tọba ìlú túnbá ọlọ́run sì fa gbórí tó ṣe ìwọ́n parí fún mọ́ wọ́n bẹ̀rẹ̀ nínú àwọn ìrìnàjò agbára rẹ̀ gbogbo àṣìṣe ẹni kọ̀ọ̀kan wa lábàlá láìláha ìlàlá kọ́lọ́kọ́sà ṣàforíjì fún wa láti sin lọ kọ́lọ́kọ́sà bá tún wá léwà tó kọ́lọ́kọ́sà bá dáadáa ọba kò díẹ̀ tó jáde láyé yóò sì yí padà yóò sì wọ náà gbogbo ìtọ́ ti ti sẹ́yìn wọn nígbà wọn ẹlẹ́mí ó sì wọ́n ti dára dáadáa jákùjá gbogbo aburú náà máa ṣe wá sí kùjẹ́ yóò sì túbá yóò sì wà ní jẹ́rẹ̀ ẹ̀ ó bẹ̀ yóò ti ṣe láburú ẹ̀wọ̀n níbi má ọlọ́run àbíyẹ̀ mọ́sà já lọ́kì lọ́dọ̀ rẹ̀ ee eh, torí kò sí fámílì ọlọ́run nínú gbogbo wa ọlọ́run kan píkẹ́ ẹni bá wù báyìí yóò fi sójú ọ̀nà ẹni bá sì lọ́yọ̀ ọkọ̀ bẹ́ẹ̀ lọ́mọ sọ fún lórúkọ ọlọ́run bá ọ̀bàdàn láti sí kò lóòbàdàn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 ibi wọ́n tún ṣe ìbílẹ̀ ìmáàmù sì dákẹ́ wọ́n ní ìmáàmù tó bá sọ̀rọ̀ láti di ọkọ mẹ́ẹ̀ ṣe ìdáfẹ́ bá fún nìyẹn ọlọ́run ní yá ayọ̀ lẹ́yìn náà àmàlù ọlọ́run mọ̀ pẹ̀lú olùgbàgbọ́ òdodo yìí